àkùkọ gàgàrà tó gorí àtẹ rèélé téńté ojú tó lé ojú tó ko ẹ kalẹ́ o gbogbo olùgbọ́ mi ẹ kalẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà ìkànnì yìí bá ń fẹ́ dé èyí ni ìròyìn láwọlé sùn láti ìkànnì campus radar funab ṣáájú ẹ gbọ́ kókó tí ó wà nínú ìròyìn náà gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké ti sọ pé òun fi tọkàntọkàn dáríji gbogbo àwọn tó ṣẹ̀ ẹ́ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àti àwọn oníṣòwò kọlu ara wọn nílùú adó-èkìtì ọ̀pọ̀ sì dèrò ilé-ìwòsàn àwọn ọmọ yahoo mẹ́rin rẹ́wọ̀n he ní kwara jìbìtì ni wọ́n ń lù ẹ tẹ́tí sí ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké ti sọ pé òun ti fi tọkàntọkàn dáríjì gbogbo àwọn tó dàbí ẹni pé wọ́n ṣe òun lọ́nà kan tàbí ọ̀nà mìíràn nínú ìrìn àjò òun sí ipò gómìnà lásìkò tí adélèké ṣàbẹ̀wò sí ààfin àtaọjà ti ìlú òṣogbo ọba jimoh ọláònípẹ̀kun àti tìmíẹdẹ ọba mutiludeen adéṣọlá lawal lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí ló sọ̀rọ̀ náà gómìnà ṣàlàyé pé mo ti di gómìnà fún gbogbo èèyàn fún àwọn tí kò dìbò fún mi mi ò ní ohunkóhun nínú sí wọn bí ọ̀rọ̀ ìjọba tiwantiwa ṣe rí nìyẹn mo ti dáríji gbogbo àwọn tí wọ́n ẹ̀mí lásìkò tí mò ń làkàkà láti sin àwọn èèyàn mi bó tilẹ̀ jẹ́ pé àwọn kan dìde ọ̀tẹ̀ sí ìgbésẹ̀ wa gbogbo rẹ̀ ti di àfìsẹ́yìn báyìí ohun tí ọlọ́run ṣe fún wa ti ju ohunkóhun tí ẹnikẹ́ni ṣe sí wa sẹ́yìn lọ àfojúsùn kan ṣoṣo tí à ń bá ni pé láti mú ìpínlẹ̀ ọ̀ṣun tẹ̀síwájú Gómìnà gbóríyìn fún àwọn orí-adé méjèèjì fún ipa takuntakun tí wọ́n kó lórí ìbò gómìnà náà àti bí wọ́n ṣe dúró gbágbágbá lẹ́yìn òun àti ìdílé rẹ̀, ó fi dá àwọn ọba náà lójú pé òun kò ní já wọn kulẹ̀. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ nílùú Adó-Èkìtì lọ́jọ́bọ̀ lásìkò tí àwọn oníṣòwò kan tí ó jẹ́ ẹ̀yà Haúsá kọjú ìjà sí àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn. Ìròyìn ní ìjà náà kò ṣẹ̀yìn ìgbésẹ̀ ìjọba láti kó àwọn oníṣòwò náà kúrò nínú ọjà Àtikánkán sí ọjà Agric ọlọ́pẹ, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n yìnbọn pa ọ̀kan lára àwọn oníṣòwò ọ̀hún nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn farapa yánnayànna tí wọ́n sì ti ń gba ìtọ́jú báyìí ní ilé ìwòsàn ṣáájú ni ìjọba ìpínlẹ̀ èkìtì ti kọ́kọ́ gbìyànjú láti kó àwọn oníṣòwò náà kúrò nínú ọjà tìkankan èyí tí ìgbàgbọ́ wà pé àwọn ọ̀daràn kan àtàwọn tó ń ta oògùn olóró ń lò èyí tí ó sì mú ìjọba pàṣẹ fún wọn láti kúrò nínú ọjà náà àmọ́ wọ́n kọ̀ jálẹ̀ àmọ́ ṣá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ikọ̀ rapid response squad rss àti àwọn ọlọ́pàá ló padà paná rògbòdìyàn ọ̀hún lọ́jọ́bọ̀ ọjọ́ kọkànlá oṣù karùn-ún yìí ní ilé-ẹjọ́ gíga kan tó fìlú Ìlọrin ṣebùjókòó ti ní kí àwọn ọmọkùnrin mẹ́rin kan lọ́ọ́ fi ẹ̀wọ̀n oṣù mẹ́fà-mẹ́fà jura lórí ẹ̀sùn lílu jìbìtì lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fi kàn wọ́n. Àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù nílẹ̀ yìí Economic and Financial Crimes Commission (EFCC) ẹ̀ka tìlú Ìlọrin ló wọ́ àwọn afurasí náà lọ sí kóòtù lórí onírúurú ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kàn wọ́n. Adájọ́ Mahmood Abdulgafar pàṣẹ kí àwọn ọ̀daràn mẹ́rẹ̀ẹ̀rin lọ faṣọ péńpé ru oko ọba fún oṣù mẹ́fà mẹ́fà pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Kwara ènìyàn ò ní jẹ́ aníbìírè ọlọ́run ọba mi ò rebi kankan àní rí jù báyìí lọ lórí ìròyìn láwọlẹ́sùn láti ìkànnì campus radar funab ninety nine dot all frequency orúkọ mi ni karimat ọláyẹmí rabiu títí ìgbà tí a ó sì máa pàdé ó dìgbà.